بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وعن أنس بن مالك رضي الله عنه قال جاء عربي في طائفة المسجد فزجره الناس فنهاهم رسول الله صلى الله عليه وسلم فلما قضى بوله أمر النبي صلى الله عليه وسلم بذنوب من ماء فأهريق عليه متفق عليه الحديث لين أنسى لي أمنان ṣùgbọ́n àwọn nǹkan tí ó wà ń bẹ̀ tó jẹ mọ́ omi tó wà ń bẹ̀ jù òun náà ni pé báwo lomi ṣe ń dẹ̀gbìn báwo ni omi ṣe ń fọ̀ ẹ̀gbìn ìyá ni tó wà ń bẹ̀ omi ṣe ń di ti ń kó ẹ̀gbìn báwo lomi ṣe ń di ti ń mú ẹ̀gbìn lọ náà ni láàrin yìí bómi ṣe ń mú ẹ̀gbin lọ náà ni wọ́n mú wa àwọn onímọ̀ kan sì lò láti fi sẹ̀rí láti fi sọ yìí pé bómi náà ó ṣe máa kó ẹ̀gbin ṣùgbọ́n ìtọ́ba wa ń bí ni pé báwo lomi ṣe ń mú ẹ̀gbin lọ torí ọ̀rọ̀ omi náà làwọn náà so aró oko kan ọwa láyé ànábì sallallahu alaihi wasallam ó sì wọ mọ́sálásí lọ gírígírí ó sì wọ bẹ́ẹ̀ ó sì wọ lọ báyìí kò mẹ́nì rí wọn ò mọ̀ rí wọn mú kú ẹ̀ ó sì lọ sí kọ́nà kanú mọ́sálásí ó sì yọ̀dí síta ó sì ń tọ́ síbẹ̀ fàbáàlà fi tọ́ ìfẹ́tìlì mọ́sí ó rárá wá kọ́nà kan mọ́sálásí ó sì ń tọ́ síbẹ̀ bó ṣe ń tọ́ síbẹ̀ báyìí àdámọ́ wa iná ni pé kàkè máa bẹ́ẹ̀ nìkan bá lóun ò ní ké báwọn nìyí ṣe mùsùlùmí tó pé dáadáa ni àwọn sàbí ò pé tó wọn kí làwọn ṣe fàṣàjárọ̀ ò àwọn sàbí ké máa pé Ah, oríire ò pé kí ló ń dáwọ́ yìí orí náà ni wọn máa pọ àwọn òfin mọ́sálásí lọ́wọ́ yẹn wọn kì í mọ ìpìlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá rẹ̀ ń tí ọba ké báyìí ni ẹ sọ fún un pé imani ò sí lára rẹ̀ ìpìlẹ̀ ni ká ké kárẹ́ nìkan kọ́ máa rí sha'iratun min sha'iril Islam kọ́ máa rí fín á kì í mọ̀ ọwọ́ mọ́sálásí ẹnìkan ò mọ̀ ọ́ pẹ̀lú ara wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọkà wọlé náà ni ọ̀fẹ́ fẹ́ràn ni ó sì bọ̀ sí kọ́nà ó sì ń tọ̀ sọ̀rọ̀rọ̀rọ̀ ohun tọ̀rẹ́ là ń gbé níṣe kọ̀rọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ lórí ilẹ̀ fasajara honnas àwọn sàbí gbogbo wọn ní akéma bóyá wọn mọ̀rún kà tọ́jú sí masá síjọ náà mo jẹ́ aláwọ̀ tààrà rẹ̀ bóyá wọn ò ní ké àwọn lọ bá ń bí ọ wà <laughs> wọn ó kì í ti ń jẹ́ fún pé ah, ọmọ kọ rẹ <laughs> bẹ́ẹ̀ ìpìlẹ̀ nìyẹn ká rí nǹkan tí ọ̀dà ká sì kéé ká gbarata fún ẹni tí ọba gbarata ẹ lọ́mọ pé kò fura burúkú rẹ ti lágbára jù ni ok kódà kọjá ti pé ẹni tó tóbi gan ẹni tí ń ṣe tẹnu rẹ ọ̀ka ah ah ní tọ́ba yà wí náà lọ́wọ́ wí mọ́sáàsì ju ọ lọ <laughs> èèyàn sọ̀rọ̀ fún èèyàn sọ̀rọ̀ tiẹ̀ mọ àwọn sàbí ké má àwọn tí máa ní zajara ọ̀hún nas zajiru. òun náà ni jíjàgbé mọ́ kíké mọ́ wá wá dúró àwọn yẹn tó ké mọ́ ọkùnrin náà strong kò kú stop ní tiẹ̀ tàbí sábà ké mọ́ yàn gbà mí yẹn àyẹ̀wò àmọ́ stop yẹn náà ló jẹ́ máa wò yí pé ó mì ní ẹ̀ ní ìyẹn bá ń ṣe nǹkan tí wọ́n ń ṣe tó bá ké ah mi ò mọ́ ọ̀yẹ̀ kò ibà wọn wọ́n sàn bá tiẹ̀ lọ falamma qada bawlahu nígbà tó tọ̀ tán tó parí ẹ̀ yányán ọkàn ẹ̀ balẹ̀ o ìtọ̀ òsì gbọ́n kápẹ́tọ̀ lọ́gbọ̀n tí ọ̀wà ríbi tí ó tọ̀ sí tó yá jẹ́ pé mọ́sálásí lọ́wọ́ jù sí àwọn èèyàn wádìí gbogbo nǹkan tó fa ní ara oko ń wá ṣe àwọn èèyàn ní tí kì bá ṣe bánabí ṣe hàndù ẹ̀ ọ̀tọ̀ ní tó mìíràn wá. ọ̀nà táwọn àbí fi wá handle ẹ̀ yẹn change condition tiẹ̀ náà tà látòkè tó náà bá wá ọ̀tọ̀ ní tó náà bá wá àbí ojú sálọ mọ tó a máa tọ̀ lóòótọ́ ṣùgbọ́n kọ́ pé abẹ́ tí máa tọ̀ sí àbí ó lè lọ dàbí ṣùgbọ́n ilé ti wá ẹ̀sìn wọn máa tọ̀ ilé bí ti wá yẹn ó yẹ kí wà tó ọ wá expect pé àwọn sàbí wọn ó react ànábì náà support tí bá support result yóò wà jáde result ti jẹ́ negative mo mà tí wọ́n fẹ́ react ànábì kọ́ sí àwọn pé eh, ẹ gbọ́dọ̀ ṣe wọ́n á wò pé ẹ sẹ́ńtẹ́ni kí wọ́n á fín níràn tele. ló hùwà báyìí ń gbọ́dọ̀ mọ́ tẹ̀lé <laughs> bó ṣe dẹ́ntọ́ gba ìsìláàmù nìyẹn ṣòro fi jẹ́ sí pé nígbà táwọn àbí ní ẹ fi sílẹ̀ ọwọ́ parí ìtọ́ rẹ̀ tán tọ̀ sẹ́wọ̀n pé àwọn èèyàn sàbí sàmọ̀ wò pé ah, ẹ̀ tún ní àfẹ́lẹ́ ilẹ̀ ìdínlẹ̀ àfẹ́nu ilé wa báyìí ẹ̀ tún ní àfẹ́ sílẹ̀ ó tún wá tọ̀ tán ẹ̀ lé sọ fún pé òwò wáyá dé ṣòkòtò ẹ̀ dáadáa o ara gbé bọ́kẹ́tì yẹn lọ pọn omi fúnra rẹ ló ṣe kí ni lọ́fọ̀ ànábì ò tún sọ bá yẹn o sallallahu alaihi wasallam ànábì ní fàámàrà nàbí sọ̀rọ̀ sọ́lá bíi ìdánáwó bíi mímọ́ ẹ̀yin sàbí ẹ̀ lọ bomi ẹ̀fọ̀ tó nítọ̀ lónìí wọ́n sì lọ bomi wá wọ́n sì dà sí orí ìtàn ah, ah. wọ́n á sàwọn wò pé ah, idán lélẹ̀ àbí o bóòlù ṣe ayé mọ́ wa àbí ṣé ìyẹn sì ń bẹ tó lè máa ṣe báyìí ní nkọjá bẹ́ẹ̀ o tí kì í bá sànà bí ọlọ́run ẹ̀dá kan ò lè ṣe rẹ o ta ló lè gba rúùn kan báyìí kò ṣeé ṣe ò lè gbà ò lè gbà tí ìbá ti wáyù látọ̀dọ̀ ọlọ́run ẹnìkan ò lè ṣerú ṣe sí báwọn kọ́ wá rí ṣe ò lè rí ṣe ó jẹ́ sí pé tọ́ bá sọ pé a jọ ànábì ò lè jọ́ sallallahu alayhi wa sallam bó lè fẹ́ ṣe ó lè ṣe mithqala dharra nù bánabi ti practice ńbẹ yẹn bó ṣe practice bá a ṣe bá yàn gbé ńbẹ ọkùnrin yá pa àfihàn pé ọlọ́run lọ́mọ àmọ́ sọ fún pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ló fi já síbi tó já sí yẹn tí kì bá ṣe bẹ́ẹ̀ ẹnìkan ò tó bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ máa wá da omi sí tọ̀tàn kí ni ará òkú sọ padà àdúrà wo ló ṣe ọmọ sàdúrà اللهم ارحمني وارحم محمدا ولا ترحم معنا أحدا نعم نعم ọlọ́ba ṣàdúrà pé wọlọ́hún o ah! ọlọ́run kẹ́mi o kò sì kẹ́ muhammad ohun tó fi sọ pé rẹ́hà muhammadan ǹsí mùsùlùmí wá ní àwọn sàbí ẹni wọ́n gbà kan wọ́n sọ pé ọlọ́run rẹ́hà muhammadan rasulullah làwọn sàbí máa wẹ̀ ọ̀rọ̀ tó sọ jáde yẹn nǹkan bẹ́ẹ̀ mẹ́rin mọ̀ pé kì í sara mùsùlùmí nínú kọjá pé wọ́n wá irú ẹ̀sẹ̀ lẹ́mí báyìí náà tẹ́nìkan tó gbé aago wá níbàyí tí ń lu aago gbọ́ngàn gbọ́ngàn níwájú asọ̀bá níwájú mọ́sálásí ó sì dùn bẹ̀yẹn ó sì ń bọ̀ lọ́rùn ẹnìkan náà sí rédíò àbí kíní máa sí kalẹ̀ mẹ́ ní àsìkò tẹ́ bá sì kọ́ ọmọ yóò sì sókè gbọ́n yóò sá máa disturb omi nìyẹn ẹ̀yà máa wò ó tẹ́nìkan máa laago wá sí mọ́sálásí yín tó wá laago lórúkọ Jésù lórúkọ Jésù wájú mọ́sálásí yín ẹ̀kọ́kọ́ kàǹtì ẹ̀gbẹ́ bóyá àwọn wèrè kan tó já wà ní sẹ́mu pé wọ́n ń sin wèrè ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn wípé ọjà má bá sọ̀ lọ́wọ́ ni o <laughs> ẹ kọ́ túmọ̀ ẹ̀ báwọn sẹ́ẹ̀ <laughs> bá túmọ̀ ẹ̀ bá ń nì ẹ kojú wèrè ẹ sì ní má pé wèrè ni ẹ sá filẹ̀ báwọn ẹ mọ̀ wílẹ̀ react tó bá tún wọ́n jẹjọ́ ẹlẹ́ẹ̀kejì tó tún wá ẹ tún wọ̀ pé ah bóyá wèrè rè ò tí ì tán ni bójú tún já náà ni tó bá di bí ẹlẹ́ẹ̀kẹta ẹ kàn béèrè fẹ́ dákun mọ́ chọ́ọ̀chì tó wọ́n sọ pé church báyìí ni ẹ mọ̀ wọlé ẹ wá wádìí pé ṣé wèrè kan jẹ́ alọ́dọ̀ yẹn ni àbíkú ló ṣe jẹ́ kò ní ìdí ìjà ẹlòmíì yóò ti react yóò ti react ẹni tó wá yẹn wọ́n kàn dìgbà tí lu ni gbàgbà àwọn ará tẹ̀sí nọ́ọ̀bà kádùn wá pé àwọn náà fẹ́ lu àwọn ará mọ́sálásí tí a padà wà lálẹ́ ṣèyàn láti máa caution nírú àwọn situation báyẹn kí wọ́n máa wò pé ó ṣeéṣe kọjá sí pé nǹkan kan bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ bóyá ọ̀rọ̀ yà ọ̀pọ̀lọpọ̀ wọn bá ń ṣe ń so tẹ bá wá fẹ́ bá gbé pẹ̀lú pé ẹni tọpọlọ ẹ pé ni ẹ ti dá wàhálà lẹ ẹ kàn máa waste energy yín dànù lórí ní tí ò láǹfààní kankan náà ẹnu kẹkàn mẹjọ ẹ lọbi tó ti wáyé pé wèrè yín kan máa já wa o <laughs> ẹ bá a so mọ́lẹ̀ o kọ́ mọ́ wà mọ́ o wọ́n sì kọ́ sẹ́yìn pé mọ́dì bẹ́ẹ̀ o ẹ rí ká wa mọ́ ọ parí nù ẹ ẹ rí àìsí nǹkan mẹ́rin nínú ètò ẹ̀sìn yín padà so ọkùnrin yìí wá sàdúrà pé Allahumma rahamni wọlọ́n kẹ́mi warham wọn bá ń kẹ́ Muhammad náà wàlá tarham ma'ana ahada wọn kò sí pé fáwọn sàbí nìyẹn ẹ̀yin tẹ́ ẹ jágbe máa ń yẹn wá ọlọ́run ní kẹ́yìn ti ń ti wí nù tó ń ti bẹ́ẹ̀ náà sáwọn sàbí tó bínú ni pé a tá a lù ọ́ ó tún lè ṣàdúrà fún wa pé wàláhì nǹkan ṣẹlẹ̀ o ó jẹ́ sí pé ẹ̀kọ́ wà ń bẹ̀ aláàtí máa gbà sí aṣíwájú wa lẹ́nu tí kì bá ti wáhàn sàbẹ̀ gbà fún ànábì sallallahu alaihi wasallam nǹkan ní rí báwọn ẹ máa kọ́ sí àwọn náà tó bá ya wèrè tẹ́ máa pé yá jókòó kí ló yẹ kó o ṣe kó jókòó olùkọ́ rẹ sọ bá ń fún ẹ á jókòó má wọlé má wọlé dúró dúró àwọn ní àmọ́ tí wọ́n rí tí wọ́n fi sọ bá tí kì sáà ṣe pé nǹkan tiẹ̀ gangan ní akọ̀ fún ọ ọmọ ṣe tó pé owó rẹ tó fẹ́ fi jẹun ni ẹni máa ń ná owó rẹ ẹ̀yọ̀tọ̀ lélẹ́hùn ẹbí ti ń pa owó rẹ lélẹ́hùn ṣùgbọ́n nǹkan tó jẹ́ nǹkan gbogbogbò ọwọ́ masalasi pé aya ẹ jáde sìlára jáde kó masalasi báyẹn ní tí wọ́n ń pè ní adabu nìyẹn ní ọ̀làwọn sàbílò pẹ̀lú àná rọ Muhammad sallallahu alayhi wa sallam.